jọjọ o bẹ̀ǹbẹ̀ tutù lẹ́yìn ó gbóná jọjọjọ nínú. omi gbígbóná ni wọ́n ń dàlẹ́ lórí nígbàlẹ̀ ìgbà irúnmọlẹ̀ ni wọ́n pèlè lórí. agbára tó ń kẹ tantan tó ń múramúra kò ní jù. Ronaldo ìjì ògbèlú ń tẹ̀sójú fóònù ẹ̀ ọlọ́pàá tújáde nítorí Ronaldo oòdùà tújáde nítorí Ronaldo ejò parada òde èèyàn èèyàn tó parada òde ejò tó bára wọnú Ronaldo lọ Ronaldo tó morúkọ tó ń pilẹ̀ tó ń gbé èèyàn mi bí kálokálò sinimá yìí lágbára jù kí ló dé Ronaldo làkọ́lé ẹ̀ Michael Abiona ló pèdíùsì ẹ̀ Wàsíù Adéyanjú àtàbíọ́dún Adésínà ló dírẹ́kìtì ẹ̀ Fúnkẹ́ Ògúngbè ló pákéjì ẹ̀ starring Ọdúnladé Adékọ́lá Bímbọ́ Ọ̀sùn Michael Abiona Ṣẹ́gun Ògúngbè Madam Sajẹ Ládìfọ́lárìn Lálùdé Mustapha Sọlágbàdé Wisdom Richard Nǹkan Ògúnbí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun Ronaldo from Catholic English ó ti jáde sórí VCD nìkan kásánà marketed and distributed by Mustard Films and Records Nigeria Limited AG eleven stroke oh nine Movie City Ami Arena Shopping Complex Bọ́ládé Òṣèlú Lagos telephone zero nine zero three two eight three five seven five two àti zero seven zero three zero seven zero zero one eight one head office wọ́n wà ní c three eight six iná ladi complex abudugate ìbàdàn àtẹlẹ́ tó wà ní nọ́mbà one and two òkèọlá àpòmù nípínlẹ̀ ọ̀ṣun àti káàkiri ń bí gbogbo sinimá titun ronaldo agbára agbára gbangba lórí ìta gbangba ó kọjá àfẹnù òyìn fi kẹ́ra kẹ́wò kẹ́gbà ronaldo ti jáde Rabi your copy now now now.